أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته على ولو أن ترى الكيف عن النبي صلى الله عليه وسلم ọlọ́wọ́ bá wa kí àdúgbò fún náà ní ọba tí ó jẹ́ tó jáde ọ̀run láti tún lè pàdé lórí ìdánilẹ́kọ̀ọ́ tó máa wáyé ní gbogbo yawm al-ahad láti inú síra àkàtọ̀ lẹ́kẹ́kẹ́ ilé títí tí ọ̀rọ̀ ọ̀hánà sáà lè tó lè mọ̀ dáa kí ẹ̀rọ ń bọ̀ wáyé nítorí. Bákan rẹ̀ kẹ́lẹ̀ kó máa bá àwọn ẹni tó máa bá àwọn tó bá rẹ̀ tí kò gbẹ́ta láti lè tàbí àwọn ẹni tó ti jọ ìgbà sí àwọn àwọn ọmọ wa ní àyè kí wọ́n kọ́ sí ọ̀rọ̀ tó lè tó wọn. Gbogbo wa náà pàtàkì àpapọ̀ fún láàyè tí a ti ń tọ́ ọ̀rọ̀ láàyè à ń kẹ́kọ̀ọ́ láàyè tọ́nù kó olùkọ́ àwọn aláṣẹ kò kẹ́ àánú kíláwọn sí ìyá àwọn ọ̀rọ̀ Àní tẹ̀síwájú nínú agbo ilé ọ̀rọ̀ tí a wà ìyẹn nípa ìdájọ́ tó wà fún sọ̀lá tó ẹ̀jẹ̀ yìí tí a ti bá bọ̀ láti fi oṣù sẹ́yìn kọ́lọ̀ kó fún wa ní ìgbàláyè ká lè mú orí ẹ̀ mú ilẹ̀ lónìí ká lè ọkọ̀ rẹ̀ sí èkúté kọ́lọ̀ kó jẹ́ jáde lọ́rùn fún wa. lábala kókó kan tí a ti wọnú ẹ̀ lọ́sẹ̀ tó lọ tí gbàláyè fún wa láti tí gbàláyè sí fún wa láti parí ẹ̀kọ́ náà láwọn ìmọ̀ tẹ̀síwájú òun ni àwọn ẹtí olóúnjẹ kí sọ láti ìdẹ́yìn àbí àwọn ẹjọ́ tá a ti máa ń ṣe níbi ẹ̀yìn pẹ̀lú adìrá tó tún fi lékún ju ayélujára ìfẹsẹ̀rẹ̀ lọ. táwọn bá gbàgbé àti káwọ́ láti tó yẹn pé wàyà sí ìlú bisimilayi rahman rahim wàyà sí ìlú ayélujára ìhàdùhà بمشروعية التكبير المقيد به وهو التكبير الذي شرع عقب كل صلاة عقب كل صلاة فريضة في جماعة فليلتفت الإمام إلى المحرومين ثم يكبر ويكبرون لما رواه دار حسن وابن أبي شيبة وغيرهما من حديث جابر أنه كان صلى الله عليه وسلم إذا صلى الصبح من غداة عرفة يقول الله أكبر níbi tí a ti dúró nìyẹn pẹ̀lú àwọn àlàyé tá a ti síwájú ń bẹ̀. ìpè ní a máa ṣe gbólóhùn Allahu Akbar léyìí ti pé ti a sọ yìí ó ní àwọn oríṣiríṣi ìwàyà tó gbà wá. n'igba tí a bá débẹ̀ a ó máa mú àwọn àdìwọ̀ yá tì wọ́n wá ṣùgbọ́n ká pàdé ká tó níjó ní nígbà tí a ń bá ọ̀rọ̀ bọ̀ yìí pé ó ti bẹ́ àwọn bẹ́ àwọn sọ̀rọ̀ lórí ẹ̀ abẹ́ àwọn òṣìṣọ̀rọ̀ lórí ẹ̀ ìyẹn nípa tẹ̀kìbírù yìí tí a lè ṣe ní tí wọ́n máa wayukafirun ìmáàmù ó wí gbogbo àwọn jàmáà yòókù náà àwọn náà máa wí papọ̀ lẹ́yìn ìmáàmù àwọn àbá mi ò tiẹ̀ ti kẹ̀sí ìlú rẹ̀ wọ́n sọ pé ìgbàláyé wà ní ìdí àdárò tí wọ́n lè fẹ́ àdárò jẹ̀máyé ó lè wáyé ìyẹn lẹ́yìn tí àwọn àbá mi wọ́n ṣe àlàyé rárá ju pé ìgbàláyé wà fún wa àti ìmáàmù àti màmúù láti tún papọ̀ ṣùgbọ́n èyí tí ó dá ìdúgbò lẹ́sẹ̀ lẹ́jù ni pé kí ìmọ̀ọ́mọ̀ wí káwí tẹ̀lé ìmọ̀ọ́mù eléyìí ni ó dá ìdúgbò jẹ́ sọ èrò àádàlù àdé. wàyí sẹ́dá o àtẹ̀síbí ìròlẹ̀ mọ̀kọ́ ìyàdó wọ́n ní eléyìí nọ́kítọ̀ yìí wọ́n fẹ́ máa ṣàlàyé nípa pé ìgbà wo gan ni ó máa bẹ̀rẹ̀. ويبتدأ التكبير المقيد بأدبار الصلوات wọ́n máa bẹ̀rẹ̀ Allahu Akbar kúrò Allahu Akbar tí a sọ yìí ní ìsáàmà bíi ti ọlọ́run tóbi nígbẹ̀yìn àwọn ìran ọ̀ràn yàn táwọn máa ṣe ní àwọn ìgbẹ̀yìn ìran ọ̀ràn yàn fi ápè kọ́yèrè lọ́fẹ̀ tó ti jẹ́ ẹ̀tọ́ fún ẹni tí ò bá sí ní mákà ìyẹn ni pé tí ò gbé ara mi tí ò sílẹ̀ tí ó ti fẹ́ ájì ìyẹn la gbàlérò wọ́n yóò máa bẹ̀rẹ̀ mí sọ látẹ̀lẹ̀ fàjẹ̀ láti ìrun àsùbá ọjọ́ ọdún léyà ìyẹn náà ni yawma arfa là mí sọ látẹ̀lẹ̀ fàjẹ̀ yawma arfa láti jọ àrọ̀fá eléyìí fẹ́ àwọn tó sì jẹ́ ilé alálàájì àwọn ti wà ní àràfà ńgbà náà ìlà áfírí áfírí àyàmì tẹ̀sírì yóò fi di ìran áfírí ìgbẹ̀yìn ọjọ́ àyàmì tẹ̀sírì ìyẹn ni ọjọ́ kẹta lẹ́yìn ọdún léyà àgbàgbé ọjọ́ kẹta lẹ́yìn ọdún léyà wàá mẹ́lì mọ́rin ẹ̀ wá rí ẹni tóun bá wà ní ájì tó tí arábí ti wà ní ló aṣọ arábí wà lára ẹ̀ tó ti bọ̀rọ̀ alẹ̀ àrípa tí kò gbà yẹn náà kò sì lè ti bọ̀rọ̀ alẹ̀ torí pé ẹ̀rí pọ́jọ́ tí wọ́n dákọ̀ ọjọ́ àràfà ọjọ́ yẹn gan-an lẹ́ni tó bá lọ sí àgbà yóò tó máa di aláàjì torí àdìsá náà sọ pé ní alahajju àràfà gbogbo ẹni tí ó bá lọ́wọ́ lọ sí àjì tí ò bá ti gun àràfà kò tí dàlájì ló bá lóbi lọ́dún pé kọ́dà ẹni tó bá rẹ̀ bí ìgbàláyè kásẹ̀ àjò bá tẹ̀ sí ìwáyé ṣùgbọ́n àwọn náà máa rí nínú amóhùnmáwòrán níjọ́ àràfá ẹni pé wọ́n gbé ẹlòmíì wá tó wà lórí bẹ́ẹ̀dì tí wọ́n sì gbé omi tí wọ́n ń fà sí lọ́wọ́ látọ̀ sí tuntun wọ́n gbé wá bẹ́ẹ̀ torí wípé tí ò bá ti fi lè ṣe á ló bá ti fi lè gàràfá kò tí ì sẹ́ àjìnà lò ọjọ́ òun náà sì ni wọ́n ń gùn. ìyẹn ni wọ́n fi máa gbé náà wá òun náà ń àárẹ̀ rẹ̀ náà òun náà gun náà. látara àwọn iṣẹ́ táwọn ọmọ wa ṣe níjọ́ náà àwọn nígbà láàyè àti máa ṣe kẹ́lìmọ̀ láwọ̀ akbar yẹn ni wọ́n fi ń ṣàlàyé ẹ̀ fi áfíkè gọ́yẹ̀rẹ̀ lè níbi ọ̀rọ̀ wọ́n ni wàá mẹ́lì mọ́kànlí ṣùgbọ́n tó ń bá wà nínú ara ní yìí fàyàbẹ́lì òtẹ̀sìbí àlùmọ́kọ́ yẹn wọ́n máa bẹ̀rẹ̀ gbólóhùn aláàbọ̀rù bí hákẹ́ yìí níbi ẹ̀tọ́ tiẹ̀ mẹ́sọ̀lá di zohor ní àti bí irun zohor yawma nahari ní ọjọ́ tí a bá gún ra títí léyà ìlà áfírí áfírí àyà mẹ́tẹ̀ṣẹ̀rẹ̀ tí ó fi di ọjọ́ kẹrin lẹ́yìn ọdún léyà òun náà ní ọjọ́ mẹ́ta tó bẹ lẹ́yìn ọdún léyà. lẹ́yìn àwọn kọ́bìlà dáadéka masugolo bitẹ́lìbìyà torí gbogbo tó lásìkò yẹn àwọn sì bísí pẹ̀lú gbólóhùn táwọn náà ń sọ labbaik Allahumma labbaik èlé táwọn náà ń sọ yẹn kò ní jẹ́ káwọn olè máa sọ kẹ́lìmọ̀ Allahu akbar Allahu akbar. kátó lọ níbí ẹni tó wọ́n sọ fún wa yìí pé Allahu akbar yìí ìgbà tí ó máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe ó máa ń wáyé bó wípé èyí tọ́pọ̀lọpọ̀ gbọ́yé pàpà jùlọ mọ́lábà malik àwọn sábà máa ń lò yẹn tàwọn alábàájì yẹn sábà ti lóòrè ìjọ yẹn mọ́sálásí mi náà ti wọn abẹ́rẹ́ rẹ̀ kíyèsí ẹni kíyèsí dáadáa. ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí mọ́ tó máa ṣe Allahu Akbar Allahu Akbar yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí ní bí ẹ̀ bá darí yìí lọ́pọ̀lọpọ̀ tó máa bẹ̀rẹ̀ eléyìí ó látúnṣe gẹ́gẹ́ bí èyí tó lẹ́sẹ̀ lẹ́jù nínú ọ̀rọ̀ bákan náà níbi wọ́n sọ wípé nígbẹ̀yìn gbogbo ìrun ọ̀ràn yàn hali ada mọ̀kọ́yà bí akọ̀bí kulli sọ̀lá ṣé kojú bẹ́ẹ̀ nìkan náà lọ káàdì máa ṣe gbólóhùn Allahu akbar àdúgbò aláyè tó wà ìfẹ́ abọ́lẹ́sẹ̀ láwọn àyè míì. lórí eléyìí ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ náà wípé ní kò kí ń ṣe ìgbà yẹn nìkan là máa ṣe torí ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àfáàwà Ibn Umar kọ́lọ̀ ń wa yẹrẹ sí wọn ní àwọn abẹ́ ka ilé iná lẹ́kùnrẹ́rẹ́ níbẹ̀ nù sọ̀yìn Bukhari ó sì wà nínú Fathul Bari kọ́dà síra ti bẹ̀ lọ́wọ́ wa yìí náà sọ̀yìn ní ti sunna ọ̀rọ̀ náà wà níbẹ̀ táwọn náà sàlàyé ni pé wà yọ̀kọ́ ìyàdó báyà tó hàn yọ̀kọ́ ìyàdó báyà tó hàn bí tẹ̀síbíyì akẹ́rọ̀ sọ̀rọ̀ wa pé apákan náà àwọn èèyàn wọ́n jẹ́ kí gbọ́dọ̀ wọn lọ akọ́lọ́ akọ́ta máa ń ṣe yẹn wọ́n jẹ́ kó máa lẹ́yìn ìrún ọ̀ràn yẹn nìkan wọ́n ní láàfin láàdẹ̀rí ìlú àlàáda fáfà láàdẹ̀lẹ́lò aláàdá wọ́n ní kò sẹ́rì tó sọ wípé ẹ̀yìn òyìn nìkan láti mọ̀ ṣe فقد علق البخاري بصيغة الجزم ولا بقى ما بخاري wọ́n ṣàlàyé lórí ọ̀rọ̀ yìí tí wọ́n ní alákọ̀ yẹn ìtumọ̀ ẹni pé wọ́n ṣàwọn àlàyé kan nígbẹ̀yìn àdíìsì tó mọ́rọ̀ wá. bàkánà ibn umar wọn bàbá abdullahi ibn umar yóò kẹfìr bìmínà tilkal ajan wọ́n ní wọ́tá bá wa àtìláyà tó nà Umar tí wọ́n wà ní mìíràn wọ́n a máa ṣe gbólóhùn Allahu akbar Allahu akbar tí e sì ṣe pé bọ́yá lẹ́yìn ìrun ni wọ́n ní wọ́n a máa ṣe wà kálífà sọ̀lá wà bí bá kí ìrun sánà lẹ́yìn ìrun wọ́n máa ṣe kódà wọ́n ní wà àlàáfẹ́ rọ́ọ̀ṣì yìí bàbá wa Abdullahi bin Umar bá wà lórí ibùsùn wọn náà kẹ́límà wọ́n ní kọ́ra àwọn amẹ́jìlísì yìí bí wọ́n bá wà lórí ìjòkó láàrin àwọn èèyàn lásìkò ní táwọn yóò fi máa ro ẹjọ́ kẹjọ́ táwọn yóò fi máa sọ ọ̀rọ̀ sọkúsọ kẹ́lìmọ̀ yìí náà làwọn tó máa ń ṣe nígbà bá wà lórí ìjòkó wọn ni lórí pé a máa sọ kẹ́lìmọ̀ yìí wàtílìkà àjà jẹ̀míà gbogbo àwọn ọjọ́ tá a dápọ̀ yìí náà ni àbáwọ̀ àtìláìbùn náà mẹ́rù yẹn máa ń ṣe gbólóhùn Allahu akbar Allahu akbar kàtó yìí. gẹ́gẹ́ bí àìsàn fúnra wa bí àwọn náà bá tún fẹ́ lékún nípa àgbọ́yé ọ̀rọ̀ yẹn ká lọ wo àwọn tí àti adapọ̀ fún wa lẹ́ẹ̀kan. àbáwa dárò lòkùn tún ní kọ́nà bá ẹnu sí wọn àbáwa bàbá ní wọ́n mú àdìsí kan jáde sádìsí náà wá sọ̀rọ̀ àbáwa jábìr kọ́nà bá ẹnu sí àbáwa jábìr. ونكان النبي صلى الله عليه وسلم ولا النبي صلى الله عليه وسلم يكبر بالصلاة الفجر يوم أربع النبي أما الله أكبر نكبو ìrun àsùbá àjọ àràfá ìlà sọ̀láàtà àṣìr di ìgbẹ̀yìn àsìkò ìrun àṣìr min akhir ayyam tashrik ní ìgbẹ̀yìn ọjọ́ ayyam tashrik àti sọ́tíjà ayyam tashrik fúnra ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún léyà ní jẹ́bẹ̀ẹ́ حين يسلم من ìbá kútù báyìí wọ́n tà ànábì bá sálámà níbi àwọn ìran ọ̀rá yẹn ànábì máa ń ṣe ẹni wípé eléyìí tí àwọn èèyàn mú lọ́wọ́ lélẹ́yìí tó fi jẹ́ pé ìrun ni wọ́n máa ń ṣe ṣùgbọ́n àwọn àbáwá ní eléyìí ẹsẹ̀ rí lórí wípé kọ́ ọmọ lẹ́yìn ìrun nìkan bí kò gẹ́sí wípé sísáré máa ń ṣe lẹ́yìn ìrun ní mọ́sálásí torí pé bẹ́ẹ̀ náà làwọn èèyàn ó ti kó jọ obìnrin ráwọn èèyàn létí ni bákan náà wàá bẹ̀rẹ̀ lọ́nà wọn náà tí wọ́n sì máa ń ṣe àwọn lè fi ń jẹ́ pé wáyé pé kìí ṣe pé èyí ẹ̀yìn eh, irun nìkan là máa ṣe tó bá gbọ́ ọmọ lẹ́yìn irun nìkan ni àbá àbúlá bọ́nà wọn ní máa ṣe. wọ́n bẹ lọ́wọ́ níbi lọ́wọ́ míì wọ́n ní káàrà ìdá sọ́là súbùhà mẹ́ngọ̀dá àti àrọ̀fà wọ́n ní tó bá ti di jọ́sí àbá ànábìsọ́mù bá wà أقبل على أصحابه يبدأ قام صلاة فيقول يوم أصحابه مكانكم مكانكم مكانكم كنتم إليه أي اجلس في مكانكم مصدر نية أبغى àbákàtà pé ismol fail makánakùn مكانكم مكانكم، yídẹ̀ أيه o makánakùn مكانكم أيه wáyé o ayé ẹlẹ́sìmọ̀ màkàdàkùn ẹ má dìde bí ẹwà ẹwà láyé ìfẹ́ wà yẹn náà ẹ má ti dìde fayakul yóò wá sọ kẹ́lìmọ̀ Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar wa lillahil hamd nínú àwọn àríwáyá ti gbọ́lọ̀ Allahu akbar Allahu akbar bọ́wá inú ilé yìí ni táwọn àbá bẹ́ẹ̀ tọ́ka jù sí pé àtọ́jú rìwáyà fóun ni ó fi lẹ́sẹ̀ lẹ́jù náà àwọn rìwáyà máa náà máa oríṣiríṣi rìwáyà ti mẹ́ta táwọn yẹn máa wí. àtọ́ yìí pé àwọn náà ní ìdìdímúlẹ̀ o nínú àwọn ètò ní ìdìdímúlẹ̀ bẹ́ẹ̀ ó sì ké sí wípé àbá wa abu malik. àfáwọn Abu Malik bùnú Sayyid Salim tó ṣe sọ̀rọ̀ ìbùkún súnà wọ́n sọ àwọn àlàyé kan níbí yìí nígbà tí wọ́n kó àwọn àtikáàrù yẹn wá wọ́n á mú bíi mẹ́ta ń bẹ̀ pé mẹ́tẹ̀ẹ̀ta yóò bá a sì rí tọ́pa pípé mẹ́tẹ̀ẹ̀ta náà sì ni ó wọlé bó ti gẹ́sí pé èyí tó lẹ́sẹ̀ lẹ́jù náà làwọn náà mú wáyé. wọ́n á jẹ́ pé ìwà yìí pé èyí tí wọ́n mú wá pé ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe yìí kí n fi kóhùn nìkan náà là ànábì dúró lórí ẹ̀. wọ́n tẹ́lẹ̀ pé sábàtà ánìbì Mas'ud wọ́n ló fi ìdí múlá sọ̀rọ̀ àbá Abdullahi bin rẹ̀ pé anáwó ká àná yẹ kó pa ànábì sallallahu alaihi wasallam أمسي الله أكبر الله أكبر الله أكبر لا الله أكبر الله أكبر بدي وأكسي أبوا اسم بدي الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أنكم أبرر لينا سبحان àwọn kan kéékèèké àwọn èèyàn máa ń já kó mẹ́ẹ̀ táwọn èèyàn kan máa ń já kó mẹ́ẹ̀ ọ̀yẹ́ káwọn ọmọ ilé-ẹgbẹ́ ònà tún máa já kó mẹ́ẹ̀ káwọn ọmọ àwọn nǹkan wọ̀nyẹn dojú torí pé ká máa ṣe ní gbogbo wáyé. Allahu akbar Allahu akbar la ilaha illallah akbar Allahu akbar walillahil hamd. ẹ̀ríkà méjì méjì yẹn náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn kíyèsí ẹlòmí àti mẹ́ta ẹlòmí àti bẹ́ẹ̀ lọ táwọn ẹ̀tẹ̀ tún sèyí o ọmọ kéékèèké mi àwọn orin kórin làwọn ọmọ kọ láwọn àdìgbò gbà yẹn àwọn orin ọ̀tẹ̀ burúkú pé kọ́mọ kéékèèké mi ọmọ sí àwa lọ àwa bọ̀ ojú tẹni tí ó lè lọ lọ àárẹ̀ ìmọ̀tò. àtàwọn orin míì tí ò ní túmọ̀ tí ò ní gbalada tó yẹ kó tún lè dàdúgbò ṣùgbọ́n yìí ti ẹ̀sìn kọ́ wa ọ̀kan yẹn nínú rìwáyà rẹ̀ nínú àwọn rìwáyà mi àbá Abdullahi bọ́nà Abbas tọ́nà bá ẹni tí wọn yẹ àwọn máa sọ pé Allahu akbar Allahu akbar wọ́n wá bìkan fún wọ́n wá ní Allahu Akbar tí wọ́n jẹ mẹ́ta wà ní láàyè lẹ́hàn Allahu Akbar wa ajal Allahu Akbar ala adana. ọ̀rọ̀ ẹ̀fẹ́ ó tàbí àgbègbè létí ẹ̀rù mi. ó lọ́wọ́ ha náà ni

ولله الحمد الله أكبر وأجل الله أكبر ولا ما أدانا bẹ́ẹ̀sì ni àbáwá tí ó mú àti àárí ọ̀rọ̀ yìí nínú àtìrà àwọn tí wọ́n mú àdéhùn yìí jáde àbáwá náà ń bẹ́ẹ̀ àbáwa Salman radiyallahu anhu kama tó bẹ̀rẹ̀ àwọn ni kẹfìrú kẹfìrú Allahu akbar Allahu akbar Allahu akbar kabira báwọn ti dájú náà ni àwọn olùkú ìwà lọ eléyìí náà nínú ìwáyà kan ni tó ti jẹ́ sí pe gbogbo ẹ̀ na lọ lẹ́sẹ̀ lẹ̀ tó la níbi sallallahu alaihi wa sallam àbí lọ́dọ̀ àwọn sọ̀hálà tí ẹlọ́n kọ́ mẹ́ta bá ẹni sí wọn. àbáwa ìmáàmù dáàrù kútú ní ẹ̀rì pàtó mọ́ra wa lẹ́ẹ̀kẹ́ pé àwọn ni wọ́n mú rìwáyà tí àbáwa jábìrì jáde ń tẹ̀lé pẹ̀lú ètí àbáwa abdullahi bọ́ọ̀nù mọ̀sẹ̀rẹ̀ tí àwọn náà kà fún wa ibi wọ́n ti wá mú ẹ̀rí lórí mímú jáde léyìí látinú àyàtò kùránìyà wọ́n náà bá àdínkù láti máa fún wá dìkùrù lọ àbí àyà mi máa dìdà ẹ máa rántí ọlọ́run pẹ̀lú kẹ́ ẹ máa ti gbólóhùn Allahu akbar Allahu akbar ní àwọn ọjọ́ tó ló ń kà àwọn àfọ́nsẹ̀ sírì ní àwọn ọjọ́ òun lọ́jọ́ tó ló ń kà tọ́lọ̀ ń sọ wáyé àyà mu tẹ̀sírì òun náà ni àyà mu tẹ̀sírì tó ẹ báwọn ọjọ́ yìí náà ní ṣẹlá sílámù àlékún pa ẹ̀rọ ọdún léyà rọ gbogbo wa náà lọ́rọ̀ àwọn tó jẹ́ ọlọ́rọ̀ nù mùsùlùmí kọ́lọ̀ ń kó jẹ́ kẹsàn-án yé wọn. ẹ̀rí ojú kí n yára yàtí bí yìí ni wípé nígbà tá a fi wà ní yunifásitì àwọn ọjọ́ yìí wọ́n máa ń pa màálù lójúmọ́ fún wa ní yunifásitì tòun tí mo jẹ́ pé asálẹ̀ ìlú níbi tá a wà tẹ́gbẹ́ wá lọ fún yẹn pé yẹn lọ bẹ̀ ìlú ọ̀pọ̀lọpọ̀ àbàyẹ̀ pé ìyá ń jáwọn èèyàn bẹ̀ wọn kọ́nà lọ fa lọ́pọ̀lọpọ̀ náà àwọn ẹlòmíì fẹ́ bí káwọn bá sọ pé lọ sí nìjé náà ẹ̀rú ọmọ bá èèyàn máa kẹ́kọ̀ọ́ títa ríro náà là á kọ́ la bó tilẹ̀ jẹ́ pé wípé èmi fi dá wa lójú òru pé ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n bá mú sí mí níà ní níjẹ́ ìyàwó lè jẹ́ ọdún dìde o lè má dìwó dé o àwọn pé ìyàwó jù ọ tó wà mọ́ lórí míníà lókọ̀ àwọn tó wà mọ́ lórí míníà o lè má ràn fowó ránṣẹ́ sílé o àwọn ò ní lè má fowó ránṣẹ́ sí ọ o ò retí o ò ní ti pẹ́ lẹ́yìn fún fowó ránṣẹ́ sí ọ wọ́n náà wọ́n mú tún àwọn tíra wọ́n ló ra àwọn tíra rà pẹ̀lú kí ni wọ́n fẹ́ ló bẹ̀ ni wípé láwọn àsìkò wọn yẹn bí wọ́n ti ń pa fún àwa táwa náà pàṣẹ ní àwọn tó tún já wọn áfíríkà náà máa wọ inú ọgbà wá tó máa pa màálù tó máa há fún un tó máa há fáwọn èèyàn wọ́n lè pa màálù bíi mẹ́wàá níjọ́ kan gbogbo àyàwó tẹ̀síríkì yẹn wọ́n máa pa màálù yìí tọba ti dé mọ́tàmù jọ ọba yẹ wọ́n máa jẹ́ ẹ̀nà bó ti wọ́ ni wọ́n ti kó mọ́tàmù fún wọn máa lẹ́ẹ̀ máa débẹ̀ wọ́n máa fún wọn tún wá fẹ́yìn náà ní tí wọ́n ti kọ́kọ́ bọ́ àwọn alága wọ́n ti kọ́kọ́ wọ́n gbé odidi kọ̀ọ̀kan fún inú àwọn alága wọn kò kéde màálù òfin gbà lérò àwọn ẹran ńláńlá fún gbé fún ọ̀tọ́ wọn lọ jẹ. síbẹ̀ ló yá wọn àwọn táwọn sọ yìí náà kéde pẹ́ẹ́nì kan tó ní gbé kalẹ̀ kéde gọ́ọ̀mẹ̀ntì kan ní gbé kalẹ̀ àwọn kan là ánà kan kóra wọn jọ pé káwọn máa lọ fún àwọn mẹ̀kúnnù. ẹ wàá rólówó irú ọjọ́ yẹn àwọn eléré kan ní ọlọ́dẹ pè báwọn fẹ́ dáwọn ọmọdé lára yá wọ́n tún wá lọ lè kó ìranú ọtí ìjó lálùkọ́ ọmọ sí nìyẹn tẹ́lẹ̀ wọ́n ṣe ẹ̀sìn o èyí tó jẹ́ ẹ̀sìn ní káwọn mẹ̀kúnnù náà lásìkò yẹn kí ni wọ́n máa dùn gbogbo àwọn títa tí wọ́n ti gbọ́ dé láti bí oṣù mélòó kan sẹ́yìn kó ló tún ìtumù ní ọdún léyà tó fún wa lọ́wọ́ tó fi ṣe ká sí kí ni wọ́n lè dùn tó láwọn ọjọ́ tá a sọ yìí ayyamul akil wa shurb wa dhikr ọjọ́ náà ká jẹ ká mu ká sì máa di ọlọ́run òun náà ní ọjọ́ náà àwọn ọjọ́ tuntun wá wà tọ́jà pé lásìkò yìí wọ́n tún máa ká gbóngbó káàkiri èyí mo fi hàn yí pé àwa mùsùlùmí tá a bá sọdún kátó wá láwọn kan lẹ́gbẹ̀ẹ́ wa gbà yẹn káwọn tó máa ká góńgó àwa náà sọ ní oṣù yẹn ká sọ lónìí ó yẹ kọ́dún yẹn ó lè dọ́dọ̀ sí wọn náà. láwọn ọjọ́ wọ̀nyí òun ni a ó fi ṣe àwọn gbólóhùn Allahu akbar Allahu akbar tá a sọ̀rọ̀ yìí látẹ̀sán wọ́n ní kó wà lọ́ọ̀jì wọ́n lè lọ́ọ́ tẹ̀sán jù wọ́n àlẹ́ yìí amẹ́lùfẹ́ àmsọ̀ kọ́dà orílẹ̀-èdè náà ni àwọn eh, wọ́n ti tẹ́lẹ̀ lórí látọ̀dọ̀ àwọn àfáà tí wọ́n wà ní àwọn ìlú ìlú kọ̀ọ̀kan àwọn àdínà tẹ́yìnìyà kọ́lọ̀bá ẹni tí wọn wọn àtọ́bù àkọwàlù bẹ̀ tẹ̀kọ̀bẹ̀rẹ̀ lẹ́dí ààrẹ èrìkẹ̀ mọ́r mìnàsálẹ̀ wọ́n lè táwọn àdínkù wọn tẹ̀sán wọn jù nínú àwọn ayò kábìrú mẹ́fàjìrì yàwó mi àrọ́bá òun ni ká bẹ̀rẹ̀ gbólóhùn Allahu akbar níjọ́ látúbà àjọ àràfà ìlà ákéré àyàmì tẹ̀sírì tí ó fi di ìgbẹ̀yìn ọjọ́ àyàmì tẹ̀sírì. akaba kulli salat nígbẹ̀yìn gbogbo orun kọ̀ọ̀kan lima ti sunan torí nǹkan tí ó wà nínú àwọn tíra àdìs tí wọ́n gbé yàwó mi àrọ́bá wà yàwó mi wà ayyamu mina aiduna alal islam alal islam yẹ pé ya alal islam ònú adúwá níbẹ̀ yìí ya alal islam ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ lọ yìí pé yawmu arọ́bá wà yawmu nahari wà ayyamu mina aiduna. abẹ́kátà pé ìdùnà yawmu Arafa wà yawmu nahari wà ayyamu Mina ilé wọn máa jẹ́ mubtada mu'akhkhar ìdùnà yawmu Arafa wà yawmu nahari wà ayyamu Mina àwọn ọjọ́ ọdún wa ọjọ́ àràfà ọjọ́ ògúnra ọjọ́ táwọn abí wà ní Mina ọjọ́ ìdù ni.

àyàmọ̀ akérè ọjọ́ náà jọ ká jẹ ní wàṣírì ká mú wàdégèrè káfíìnà ti ọlọ́run ìtumọ̀ rẹ̀ wọlé síbẹ̀ náà yìí pé akílù tó jẹ yẹn wo tó bá jẹ máa rántí ọlọ́run lórí tó jẹ o má jẹjẹ kú jẹ o má jẹ tọ́lọ̀ wọn bá lè ti ọlá ti lé wọ o ti wọlé síbẹ̀ àdéhùn tó wá ń gbà yẹn pé díkìrù rántí ọlọ́run kọ́lá kẹ́kẹ́ díkìrù lásán díkìrù lọ́ọ̀ lówí abẹ́rẹ́ náà bọ́ bá ti ń jẹ náà o máa rántí ọlọ́run o kọ́mọ ìpè jẹkújẹ lọ́ọ́ máa jẹ kọ́mọ ìpè tọ́lọ́wọ́ bá àlejò láwùn bẹ́ẹ̀ òun lọ́ọ́ máa jẹ. bákan náà kò ní jẹ́ pípé ọjọ́ náà wọ́n ti pè é lọ́jọ́ múmu kọ́ wá lọ mú àwọn oríṣiríṣi ìmọ̀kúmu náà kó gbúra alẹ́ kó ní bẹ́ẹ̀ ọ̀gbádé sànẹ́bí sànẹ́bí sọ wípé àyà ọ̀mọ̀lá akẹ́lù wàṣọ́rì ẹ̀yin náà wà tàbí wàá parí ẹ̀sìn parí àdéhùn fún rẹ pé wàdíkì ò mọ̀ èyí tó ń sè yóò múra sí ọlọ́run lọ́wọ́ nígbà náà ti parí ẹ̀ pé wàdíkì ò mọ̀ káàmà náà sí ọlọ́run ẹni tó wá mú sí ìrántí ọlọ́run lọ́wọ́ jáde fún kò sí làákà yóò kó lára ẹ̀yẹ yẹn ni ẹni tó wá ti mú sí làákà yìí máa kó lára rẹ̀ yẹn yẹn ni wọ́n lè mú ìwé àdúgbò pé gbogbo àwọn tí bá ti ń darí tí ń jẹ́ olùdarí tó bá ti dúró mọ̀kú mu ẹ̀ bá yẹn ti fi dáadáa kan lọ́dọ̀ rẹ̀ tí dáadáa bá wáyé ìdíkí lè ní. pẹ̀lú kò sí láàká ìwà ìrò pé sílẹ̀ dàbí ọ̀dà èyí ò ní èdè kọjú èrè lórí púpọ̀ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn òmíì náà tí wọ́n jẹ́ olùdarí òmu òmùkú mu lọ́pọ̀lọpọ̀ àwọn tó jọ kúlì bẹ́ẹ̀ láyé ẹ̀pọ̀lọpọ̀ wọn bí ti bébì ti dákẹ́ tí mo mẹ́wàá pé àtórí ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ah, àfà olúwa jẹ́ nọ́mà ni àádọ́ ń darí wọn lè mọ́ kùn kẹrẹ bá wọn wọn ah, à kí ló lẹ́yìn lọ pé nọ́mà ta iṣẹ́ yẹn pọ̀ iṣẹ́ yẹn pọ̀ lọ́rùn wọn wọn gbọ́dọ̀ drug nítorí wọn wúra pé iṣẹ́ ìdájọ́ sọ yìí lẹ́gbẹ̀ẹ́ yẹ kó rí náà nù ṣùgbọ́n ìyá àdókò ìwà ẹgbẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣètọ́nù ló jẹ́ ó dàbí gbogbo ti yẹ kó rí lójú àwọn yìí. gẹ́gẹ́ bí ẹ bá sì ti rí àwọn èèyàn tí ọlọ́run àti olórí lè yín lórí náà irú àwọn èèyàn tí ó ní kíni àwọn èèyàn tí ò ní láàánú yín lójú náà ni. tòmọ́ láàánú yín lójú pàtẹ́ náà sọ̀rọ̀ lé bí five hundred thousand tí ó fi lọ lè ra ọtí ẹ̀ ọ̀kan tí ó mú ní ẹgbẹ́ kò ní mú ní bá ọ̀rọ̀ ìsúná ní èmú o ọpẹ́ ti láàrin ọjọ́ méjì jọba ìtàwọn ọmọ tó ń bá wọn ìtàwọn ọmọ ìgbò kan ìgbò kan náà ní kéré kò méjì. ẹjọ́ bá lójú tó béèrè sí ìsọ yìí kò lè béèrè lórí nẹ́ẹ̀tì máa rẹ pé ọtí bá wọn ìtàwọn ọmọ wà wọ́n fi wọn kọ́ wà rẹ. bọ́lá àwọn ọmọ abẹ́rẹ́ rẹ pàdé ọ̀rẹ́ fẹ́ mu ní káwọn ọ̀rẹ́ fẹ́ tiẹ̀. tọ́ ìlànà káyé táwọn èèyàn ṣe kọ́nà kó síjú àlẹ́ wọ̀. níta ti lọ ní wípé ọjọ́ ọdún kéṣe bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ti ń lò ó ọyẹ káwọn àgbàláyà àdéhùn yìí tẹ́lẹ̀ bí àwọn ọmọdé dé ó tí wọ́n ti tásìkò ọdún kájèdè yìí káwọn àgbàláyà ẹ̀ṣẹ̀ ti tọ̀ wọn káwọn àmà. torí tásìkò yẹn lọ́pọ̀lọpọ̀ máa ń ya apá àti ọlọ́run jù látara jíjẹ látara múmu látara oríṣiríṣi ìrànlọ́ gbogbo ìranù míì náà tó yàtọ̀ sí jíjẹ múmu oníṣòwò ìsínbẹ̀ náà ní títí kí ló máa wà bẹ́ẹ̀ yóò dídé gbogbo àwọn ìranù yẹn tukpɔnɔ ba ale gbala sɔkò ale sɔkò ba wa yɔrɔ sɔkò ko ye wa ye pé ba ti ní ká jẹ lóòótọ́ ká bá a fi dùnú ta ní ká mu lóòótọ́ ká bá a fi dùnú wa ti kiri lọ ìrẹsì ọlọ́run gbọdọ̀ wà níbi jíjẹ mímu wa gbogbo sábà máa ṣe ìjọ náà ìrẹsì ọlọ́run náà gbọdọ̀ wà pẹ̀lú wa ìrántí ọlọ́run lọ́wọ́ àbí ẹni tí ń jó ìrántí ọlọ́run lọ́wọ́ níbi ẹni tí ń sè lánà àìkú kò sí ìrántí ọlọ́run kankan tó lè wà níbi eléyìí. bákan náà wà lọ́nu àlùmọ́rì wọ́n ní ọ̀rọ̀ tí a wá sọ pé àlùmọ́rì ẹni tó ń wà nù àzọ́ ara nìyí. tani yẹ fẹ́ẹ́ ní òtẹ̀síbírú àlùmọ́kọ́ ìyára kó wọn máa bẹ̀rẹ̀ gbólóhùn Allahu akbar tiẹ̀ mẹsọlá ti dóòrò yàwó bẹ náà ní àsìkò irun dóòrò ìjọta àgúnra wọn lè àná tẹ́sí yàtá torí gbólóhùn labbaika Allahumma labbaika táwọn máa ṣe yẹn tó kọ̀tà yóò bẹ̀rẹ̀ rọ́bì jamratul aqaba ní wọ́n lè du òkúta àmì sí jamratul aqaba tí wọ́n ti rọ̀ lè jù. تربية وموضع تربية جلوهون تكلمة تربية من كلمة تربية كنوان تتلق كنين جيكا رأي آفا تقولوا الله أكبر الله أكبر لا تجو عرفة انتوا وقت الجامعة رمي الجامعة العقبة المسنون أصبحت هذه ما لولي الجامعة العقبة لتجسرنا هنا دوحة يوم النهار òun náà ní dèjà àsìkò yálẹ̀ ní ọjọ́ tá a bá gúnra bàkà àdàlùmọ́fìrìmọ́ bí ìgbà yìí ni ẹni tí ó gbé ara tó wà náà sọ ara tó wá ti ṣe eléyìí ìgbà yẹn lòun di ẹni tí ó ti bọ́ra alẹ̀ òun lòdì láyé kẹ́kẹ́ tó ti bọ́ra alẹ̀ gbà yẹn. máa já akọ́bá nínú àwọn mùsáájì làwọn ẹbí tí wọ́n ń kájú tó ti yé àwọn tí wọ́n ń kájú àgbẹ̀yà ìdí kàtí kejì ó ń páyà àwọn ìdí kàtí kejì ó wà tara lọ sí nínú àwọn ẹ̀sìpírẹ́ǹsì tí àwọn tó ti lọ sí àjùsí wọn mú wa lórí yẹn ni pé àwọn làwọn mímọ wò pé táwọn bá lọ nílùú kọ́ńpìlà lè má jẹ wọn ní rọ́ọ̀sì ò tí ì ní máa pọ̀ jù lásìkò yẹn àwọn ìlú mi máa wá títí tó ní ẹni tí wọ́n ti sọ tó sì ní pé táwọn bá dọ̀hùn nǹkan ìyọ́bẹ̀ níbi kọ́ ti díẹ̀ wọ́n lọ sáré kọ́ lọ sí yóò wá padà wá tó wá láti kó dùn ayẹ yóò wá mú àwọn ẹni tí ó mú lẹ́yìn wá mú ọ lọ sí fún gbàmẹ́ nínú àwọn kẹta àwọn yẹn máa ń ṣe ni wọ́n tó wá rí bẹ́ẹ̀ tó ń ṣe nígbà yẹn náà o. kọ́bílà ìbájì fàlàyé tẹ́lẹ̀ tẹ̀síbẹ̀ wọ́n ní kò sí lẹ́tọ̀ kọ́bẹ̀rẹ̀ gbólóhùn la akọbọ̀rọ̀ akọbọ̀rọ̀ náà olùbára yóò yí wa. ilá bára sọ̀lá ti sòwò ayé àbúrò náà bá kírun sọ̀lá ti sòwò náà tẹ́lẹ̀ tó kótó wọn sí kẹ́nu Allahu akbar Allahu akbar. wọ́n ti rí pé amalan alàlẹ́ àlẹ́kọ́ búlúwò ní pé bí ìdájọ́ yẹn ṣe wà lórí bí ìdájọ́ yẹn ṣe wà bó ṣe borí ìyẹn pé bí ìdájọ́ yẹn bó ṣe pọ̀ orí àwọn àtàríyà bá ti gbọdọ̀ ṣe òun láti ìdájọ́ yẹn lé lórí. wọ́n níbí ni ọ̀rọ̀ wa wa ibùdó tẹ́yìmíyá lè ní ọ̀rọ̀ wọn fún sí. tọ́wọ́ adébẹ̀ sípàtò tẹ̀síbẹ́ẹ́rẹ́ gbọ́dọ̀ wà lọ́ àpótá sọ lẹ́ẹ̀kan wọ́n ní Allahu akbar Allahu akbar la ilaha illa Allahu Allahu Allahu akbar Allahu akbar walillahil hamd ẹni pé ìwáyà àkọ́kọ́ yẹn náà làwọn náà mú wa. wọ́n wọ́n lábá ta bìtàrí ìyá wọ́n bá ń pọ́ sí nọ́kítọ̀ mi kókó ọ̀rọ̀ mi. ìdájọ́ ká kíra wa yìí pé ẹ̀kú ọdún o. taqabbal Allahu minna wà ní ikọ̀ ìdájọ́ rẹ̀ níbi òfin ẹ̀sìn láti dáhùn. wọ́n ní wàlá bá àgbà bìtáàní àti náà kò sáàbùrú bí kákìyàn bá sì ní bá àgọ́ kápá kíra wa bí á yà kúlà lè déèrè yìí pẹ̀lú kíyàn sọ fẹ́lẹ̀ ìpèsè àkọ́bà lọ́lọ́wù minna wa minkum ọlọ́run kọ́mọ́sà gba eléyìí tààsì ọlọ́run kọ́mọ́sà gba lọ́wọ́ wa o kọ́pà lọ́wọ́ wa kúkúta lọ́wọ́ tiẹ̀ náà táǹkì àbáwa tí ò lè láti lè ní àkọ́lọ̀bà ẹni fún wọn inú àwọn fàtàwà wọn wọn kọ̀lùrú ìyá àtọ́ ìfàtímínà sọ̀hábà wọ́n ní wọ́n rí ẹgbà àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ tó gbàlọ́dọ̀ àwọn apákanú àwọn sọ̀hábà anáhùn kárù yọpọ̀ àlúnà wọ́n ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ̀rọ̀ kọ̀dá sí àhìmà wọ́n ní àwọn tó ń já àwọn aṣáájú wa náà àwọn àhìmà àwọn náà ti ṣègbè ni o àwọn náà ti ìrọ̀rùn fún wa níbẹ̀ bá àmà ṣe gẹ́gẹ́ bí àbáwá ìmọ̀ àmàdùwà bẹ́ẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ sí wípé à ń bọ̀ wá bí ọ̀rọ̀ sábà ìmọ̀ ahmed tí wọ́n sọ nísàlẹ̀ eléyìí ẹlòmíì ò ní kọ́kọ́ kíyàn ṣùgbọ́n tí a bá ń fi yóò dáhùn àwọn tó rí bẹ́ẹ̀ náà ó ní táwọn náà gbára lé lórí àlàyé fi eléyìí kan yìí wá nígbà tá a bá tẹ̀síwájú lórí ẹ̀ wọ́n ní wàlẹ́mọ̀kútúùdù mi sáà níyàtí wọ́n ní èròǹgbà wa níbi kíkítà kíra wa yìí òun náà ni àtàwájú wa èdè àrùn sòrò òun náà ni ìlékún ìfẹ́ àti ìmọ̀sàbíhàn ìdùnnú láàrin ara wa. àbáwá ìmọ̀mọ̀ ahmed wọ́n sọ wọ́n sọ pé láàbùtẹ́lì òní yìí èmi bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó àwọn tí àwọn èèyàn dúró lórí táwọn àgbà dúró lórí ọ̀rọ̀ wọn nìyẹn èmi kọ́ ni màá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàtọ̀ sọ pé tàkọ́ bọ̀ lọ́wọ́ mi ná wọ̀ fàáyìnì ìtàdá àní ṣùgbọ́n tẹ́nìkan bá kọ́kọ́ kí mi fàáyìnì nìkan kọ́kọ́ kí mi ọba bẹ̀rẹ̀ tó kí mi bẹ́ẹ̀ hàn àjá tùkù padà lóhùn abẹ́nìkan wọn wà dáàlì àlàyé eléyìí ni wípé yàtọ̀ ìjàwá bàtà ìjà tó ń kéèyàn dá ẹni tó kí ni lóhùn wà á jí mọ́ ọ̀ràn yẹn wàá ma ìlú wàá ma ìlú ìsìlá ìtàlẹ̀ àtúgbọ́n kéèyàn wá bẹ̀rẹ̀ kíyàn wọ́n láti kọ́ bà lẹ́sà súnà tó bá mọ́ ọ̀bíyà kéèsì súnà tó wọ́n pa wá láti káfí kágbọ̀ yé o torí ẹ̀sì sẹ́mà lọ nígbà lọ́dún wà lẹ́sà mí nà súnà pápọ̀t wàhálà dé o làbúdà mi ní ìjọba ti máa mú ọ̀rọ̀ bí ha mo rò pé wa kò sí nínú súnà tí wọ́n pa wá láti kàṣe ṣùgbọ́n bá àdáyé kámẹ́rà súnà inú súnà náà ló wà kéèkà àti súnà tí wọ́n pa wá láti kàṣe wàlá wá ayédọ̀ mi mà ní ìyá àná ẹ̀rọ báyìí wọ́n ní wọ́n sọ àlàyé kan kì í sì ṣe tí wọ́n ní amáṣe abẹ́rẹ́dà wọ́n ní kì í ṣe kí ni kì í ṣe tí wọ́n ní amáṣe òun náà ló fi wọlé tó bá kíyàn kíyàn dáhùn bẹ́ẹ̀ náà lè àtẹ̀lẹ́dọ́ fóònù lọ́kọ́ kíyàn ní kò sábúrú ń wàlá bá sàbẹ̀lì mọ̀tọ́ fàá fìtá nìyà wọ́n ti kí eléyìí ni ìfi orí ọ̀rọ̀ nípa ìdájọ́ tó ní oṣù papọ̀ mọ́ àtọ̀látọ̀lẹ̀ ẹ̀dẹ́yìn láti fìdí ẹ̀ múlẹ̀ fúnra wa. kátó bọ́ sí ìbáàbò tí àkáàbì tọ̀látọ̀lù kùsù tí a bá rí ìbéèrè kan àbí méjì tí a bá yẹ tó ní ìbéèrè kan àbí méjì kátó dìde lórí eléyìí lẹ́nu.